أشي الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم لدى صلاتنا ما قام على إيدينا الأنبياء والصحابة لك سبحانه من يدينا àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde al-qiyamah àlẹ́yìn náà akira wa púpọ̀ ní àdúgbò tá a wà yìí orí bá wọn bá orí bá ń wá àtàkóra wa jọ ní central orí bá ń wá central mosque alamọ́sá bá wa san kálukú alẹ́sùn lórí àníjòkó yìí mo wá kọ́kọ́ kí àwọn bàbá wa imam ọlọ́mọ́sàbà wa san wọ́n lẹ́sùn olóore àwàwà ìmáàmù oníbàwá central mosque dáadáa ti bẹ lára wọn ọlọ́dàkùnmọ́ gbàkú lọ́wọ́ wọn oríire dáa ti mọ̀ wọ́n mọ́ ọlọ́dàkùnmọ́ jù torí ibú mọ́ wọn lọ́wọ́ ẹni tí máa ń dúró sí òdodo tí máa ń jagun òdodo la mọ̀ wọ́n mọ́ ọlọ́dàkùnmọ́ yẹsẹ̀ wọn fún bẹ́ẹ̀ wọ́n rántí ìgbà wọn wá àwùjọ sí dọ́rọ̀dọ́rọ̀ alọ́dúntú alọ́pàtí aláyàwó àti wọn ni kódà ń kó tó wá dó ní àbújá ló tún kàn ó aláyàwó àti wọn ni tí n bá gbàgbé kan bóyá náà ti ṣáájú àwa tó kò kan ra tíkẹ́ẹ̀tì wàláhì àdúrà àwa wa pé bàbá àgbàlagbà yìí wa sọ ilẹ̀ sọ̀rọ̀ pẹ́sàn lọ nìkan ṣẹ̀pẹ́ tí yorùbá máa ń wí ni pé yorùbá lówó yóò sì lájú ayé ẹ̀kọ́ àwọn náájú lórí ogun wọn tún wá ná owó lórí ogun náà ọlọ́dàkùn báwa kàkùn lórí ìdáná hasana ti ní o ikhlas tọ́lọ́n fi máa ń tẹ́wọ́ gbaṣẹ́ ọlọ́run ní kò ní dìnnà yín ní ikhlas yín abẹ́rẹ́ ọmọ Allah subhanahu wa ta'ala kó mọ̀tà bá wa gbà á níjọsìn kó bá wa gbà á bẹ́ẹ̀ lọ́wọ́ yín àwọn ìmọ̀ràn tó tún wá pọ̀ fún ó pè nígbà míì á àbá mo wo kíní rẹ̀ kan lánàá dákun eléyìí báyìí ọtún wọn ṣe eléyìí mọ́ ṣe eléyìí mọ́ ṣe ìfọlọ́wọ́ tó bá wa tó tẹ̀yìn náà ẹni bá fẹ́ràn ọmọdé ni mo ń kó àwọn ọmọ mọ́ra báwọn ọmọ náà tó bá mọ wọ́wẹ́ òun bá ọlọ́run wájú mi ní ìmọ̀ wẹ́wẹ́ kí ni mo bá àwọn àgbàlagbà jẹun ọlọ́run bá san ilé san lórí. bákan Abu Sufyan àwọn tí wọ́n ń bulẹ̀ ọlọ́run ṣòwò ẹ̀yìn ń sálẹ̀ ọlọ́run ilẹ̀ tọ́lọ́wọ́ bá pè kalẹ̀ sórí ilẹ̀ ẹ̀yin wá ń tà á ẹ wá ń tà á aláàlú ni ọlọ́wọ́ bá gbàdúrà tó dá yìí àní gbogbo gbàdọ́ta bá wá dúgbò yìí wàláyà wọn náà ni ọlọ́mọdé àtọ́ ilẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àti gbogbo àwọn ọmọ ìyá tẹ̀jọ́ ń bẹ́ndé tó voice of ṣẹ̀yìnà àwọn àlùfáà wa tí wọ́n wá jẹ́ olùdarí àgbà fún ìjókòó voice of sunnah fadilatu sheikh al-fadil abdulrahman ibn bando ibn ilyas abu safiya Al Salafi, al-asari asudani al-nàìjírí ọlọ́mọdé àwọn àtàwọn lẹ́sùn lórí mo máa mọ̀ pé ẹ̀yẹ́ lẹ́tọ̀ọ́ máa mọ̀ dọ́gbọ́n gbọ́dọ̀ wọn wọlé àwọn náà wà jẹ́ káwọn ọmọ yóò pé ọwá kì bóònù fún ara wọn àbá ọ̀gbọ́ ọwọ́ àtàdúgbò wa o à ọjọ́ ajẹ́ iná ara aláwọn ọmọ ìyálẹ̀ ọmọ ìtọ́ ti ìyá lè gbà bá àkọ́wọ́ gbé bóònù àwọn ìwà mi dé ka àmọ́ alhamdulillah pé ọjọ́ náà kò lẹ́yìn ọlọ́mọta wa fàlùbáríkà sí wọ́n wá kí gbogbo àwọn wa tí wọ́n pín kalẹ̀ àwọn bàbá ní oníbàwà oníbàwà ọlọmọdàbà sọmọdẹsán lórí àti gbogbo àwọn àgbàlagbà tó ń bẹ ń kalẹ̀ àtàwọn àtàjọ ń jọdọ náà àtàwọn àtàjọ ń nírun gbọn ó tàbí pé àwọn mọ̀hásí náà lókè ní ọlọmọdàbà sí dáadáa fún wọn. mo wá tún kí ẹ̀yin jàmbá pé ẹ náwó mọ́ṣáláṣí yìí bá wa parí ẹ̀ ìgbà mo wá gbẹ̀yìn bí a ní Ramadan wọn èyí rẹ báyìí kúràwẹ̀ òṣìṣẹ́ táyì ó yàtọ̀ tí máa ti wọ́n ṣe dúwà gbogbo orúmọ̀lẹ́ wa ọlọ́mọta bá bàbáríkà sí ọlọ́wọ́ bá borí sí ọlọ́wọ́ bá parí ẹ̀ gbogbo ẹni ní tọ́rọ́ nínú mọ́tálásí tó ní kọ́bọ̀ lórí ìnáwó rẹ̀ ọlọ́run dákun bá ká fún mi jáde hasan láti wọn ọlọ́run tó bọ̀ máa pèsè fún ní kálukú wọn. mọ̀fùfú mo ti sọ̀dìlà tọ́jà wa gbé yẹ̀wò lé nínú kí làgbọ́yé sùnnà kí làgbọ́yé sùnnà àwọn àlùfáà wa tó darí ètò lẹ́ẹ̀kan wá wí kíní kan ẹ̀dàkùn ẹ̀já kọ̀ lẹ́kẹ̀ alẹ́ ni ó tó sọ ọ́ náà ni wọ́n ni ó wá sọ ẹ̀ iṣẹ́ ni ó tó sọ ọ́ àwọn náà fẹ́ gbìyànjú pé ọlọ́mọdé àti Muhammad sọ láti wá ní káníkìmọ̀ àwọn jàǹkànjàǹkàn náà àwọn àlùfáà wa pọ̀ láyé wa ọlọ́dà kò mọ́ṣá kàkúnnù mi jáde àtàná tí wọ́n kí làgbó yé sùnà. gbogbo ẹni ó dá làákà ìjọ tẹ fi mú tọ́pìkì yìí ọlọ́wọ́ san wọn lẹ́sùn lórí. ma àhàwájà náà ìlà mẹ́tẹ̀lẹ̀ ha àdàlùmọ̀ọ́dọ̀ wọ̀. lákòókò yìí àbùkátà kò bọ́ sínú tọ́pìkì báyìí. kí ló dé orí bẹ́ẹ̀ ni pé oríṣiríṣi atẹ́gùn ní fẹ́ níta níṣìí oríṣiríṣi atẹ́gùn ní ti ń fẹnu ayé àwọn atẹ́gùn kan bẹ tí ń fẹ́ nìsín atẹ́gùn ogun náà gbogbo ẹ̀ o ogun kan lógún àfẹ́gbọ́sùn náà ogun kan nu atẹ́gùn kan nu òun náà ń fẹ́ ṣe pé njọ́ tóun báyìí lè gbọ́ súnà báyìí lásán yóò mú eré ni o kò fẹ́ gbọ́ ni níjọba tí ní kíní kan súnà lọ́yún bá ọ lè sọ nǹkan mi o àwọn má jẹ́ ń gbọ́ ogun kan nu àwọn bàbá wa fadilatu sheikh dr fadil abiola nuruddin al-imam hamidullah wa ra'a a máa ń di dáwọ̀rọ̀ kan lọ́dọ̀ wọn dáwọ̀rọ̀ tó lè máa ní máa ní tí wọ́n kọ́ àwọn ọmọ tí ó sínú àwọn aṣáánú èmi pé kí n wà nú àwọn ilé tó kọ́kọ́ sí yóò sàpọ́nlé mi náà lọ́ba sàpọ́nlé wọn dáadáa àwọn ń bẹ níjòkójọ́ kan àwọn ń dá mítìn lórí bá ti ṣètò ọ̀rọ̀ kan láwọn ń sọ báwọn èèyàn ti máa ń lo kinní kan bí táwọn èèyàn tá a bá kó jọ bọ́ ti máa ń lo ti máa ń pákó bọ́ ti máa ń fọnú wọn sí àwọn aṣọ pé àwọn bọ́láàdì náà ti wá ń báyìí bàbá kan wá sọ kìíní kan pé ara ń sọ nù àwọn èèyàn wa kàn máa ṣe dáadáa ìgbé ládùúgbò kan aṣọ àdúgbò náà ń bẹ̀rù náà ni pé àwọn akọ síbẹ̀ síbi ilé àlùalá tí wọ́n pé ilé àlùalá tọ́pọ̀lọpọ̀ wa máa ń rí kí má sọ sí lájáyà yìí láwọn àdúgbò wa lọ́hùn wọn ni àkíyèsí pàtàkì bí wọ́n ti kọ́nù àkíyèsí pàtàkì má ṣe irun pákó ní ìlú ìbàyí mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tẹ̀bá ṣe ń dá wọn rí o ẹgbà bàbá yóò wà kọ tí wọ́n wọ́n wulẹ̀ kọ́ ní àkíyèsí pàtàkì àwọn wa gbé ọ̀rọ̀ akọ dáadáa gbagadagbagada ó bá súnà o kò bá súnà o mọ̀sẹ̀rẹ̀ pákó ní ìyá yìí mọ́ wọ́n wọ́n pé àti àlọ́ akọ súnà bí jẹ́ wọn wí àwọn atẹ́gùn ti fẹ́ ni ó lè jẹ́ jọ́ wọn sọ kí níbi ẹnìkan wa ní àsúnà nábìlẹ̀ ń takò ó bá súnà mú kò bá súnà mú mọ́sí erin pákò ní ìyà yìí mọ́ ẹjà kò kí ní jẹ́ súnà tàbá mọ́ sí ń jẹ́rẹ̀ àwọn amọ̀gbẹ̀ ìjó tọ́ kásọ bẹ́ẹ̀ kásọ rí kódà kádà bẹ́ẹ̀ báwọn èèyàn jà ìtítí tọ́pìkì ìṣe pàtàkì nù atẹ́gùn kan nù àwọn atẹ́gùn rú àwọn eléyìí ó dá àwọn imí ìgbọ́ ilé tó jẹ́ lẹ́yìn pọ́ táwọn yíwọ́n ní àwọn ẹmọ́sí àwọn ní alùsúnná wàlìjàmà tí mùsùlùmí nìkan làwọn wọn jẹ́ wọ́n tún dáwàká anáyà kọ́ọ̀mí mùsùlùmù anáyà kọ́ọ̀mí mùsùlùmù owó ní táà mọ́ kọ báwọn ọmọ kéékèèké lè kéwú àwọn bá tó sọ ní ìdí tó takò súnmọ́ àmọ́ngbò yágbà tó dárí kan tán padà wò pé á ìdí jẹ́ súnà ìkọjá bẹ́ẹ̀ wọ́n bá tún ní ẹmọ́ dáhùn àwọn gangan díẹ̀ ní ahàlù súnà wal jamaa àwọn tẹ́wàá ní wọ́n mọ̀ jẹ́ bẹ́ẹ̀ mọ́ kọ́ ní ẹmọ́ dáhùn yìí àwọn yìí jí ó kọ́ ń gbé ní àwọn kọ́nà ní adíjílódé anìjọba ti ní wá ní jàmáà ẹ̀ boko haram ní jẹ́ báwọn àà sábà ní jàmáà kí ni túmọ̀ jàmáà jàmáà kakójọ bó ní kakójọ ti wá di àjẹjẹlẹ atẹ́gùn kan láti bùkà láti tọ́ nínú atẹ́gùn tí ń fẹ́ tàbí bùkátà sí tọ́pìkì yìí ni pé atẹ́gùn àwọn táwọn òwà tako tó ń pè ní gbogbo nǹkan báyìí wá gbọ́ súnà súnà súnà súnà ni máa ń wù wọ́n kan gbọ́ sára àwọn tá a ní súnà ní wù wọ́n kan gbọ́ yìí wọ́n ti wá pé oríṣiríṣi àwọn kan bẹ wọ́n pariwo súnà súnà súnà súnà tó ń pariwo rẹ̀ ìjọ wọn náà ń pèpè sí ẹgbẹ́ wọn náà ń pèpè sí ideology wọn náà ń sí irú súnà àwọn náà wọ́n máa súnà tí kálukú pariwo súnà àmọ́ bọ́ọ̀bá ti rú súnà bẹ̀ ọgbà fọ́ọ̀mù kan tó wọlé bọ́ọ̀bá ti rú súnà yíò ọ̀sẹ̀ bẹ́yà bẹ́yà ní pé ọgbọ̀wọ́ nígbà tí yẹn gbọ́wọ́ sófí ni ọ ní mẹ́mbáṣípù pé ọmọ ìjọ wa ni ọ ọ̀dẹ̀gbẹ́ pé ìta bá ṣe ń bì náà ni ìta bá ti ní òrí bẹ́ẹ̀ mọ́ kò sí kí ni òrí bẹ́ẹ̀ mọ́ ó kọ kí ni yóò náà jọ mọ́ súnà ni ọ ẹ̀dàkùn kí ni jẹ́ súnà agbọ́dọ̀ mọ́ tuntun eléyìí àwọn kan náà pariwo súnà súnà àwọn òní ni wọ́n wá wẹgbẹ́ wọ́n ní ni wọ́n wá gba fọ́ọ̀mù wọ́n ní ni wọ́n wá ṣèjọ àmọ́ àwọn ti láwọn pàtíkúlà àfà kan tán gbà pé àwọn eléyìí o àwọn làwọn àfà àtàwọn àwọn eléyìí àwọn nígbìlá pé yìí àwọn làwọn àfà àtàwọn gbogbo náà àwọn bá ti wá ń pariwo súnà láyé àwọn àfà àwọn yìí náà kóró sí pé dáàfà àwa bá ti sọ afáwọn nǹkan ní dáàfà súnà ṣe pé ní ọba ilé ti sọ̀rọ̀ kan tó bá ti tako tààfà àwọn ọ̀sàgbàwò àyàfi gbogbo ń tọ́ọ̀bà sọ ó gbọ́dọ̀ ṣe déédéé tààfà àwọn àwọn ni àwọn ti láwọn àfáà tó ti sá wọ́n sá àwọn lẹ́tà ní àfáà lágbájá ṣe kù èmi ni mọ́ bẹ̀lẹ̀ lárúbáwá èmi ni mọ́ bẹ̀lẹ̀ lárúbáwá dáadọ́ tó bá ti sọ̀rọ̀ tí ó bá ti bá tààfà yìí mú àwọn ògbà ọlá àwọn ògbà ọ ní pọ̀ sí súnà so súnà lọ́dọ̀ irú wọn o ní tó bá ti dédé irú ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀fẹ́nu kan súnà nù látara bẹ́ẹ̀ wọ́n lè ní tó ti ń gbọ́ ti fẹnu ká àfá àtàwọn wí yìí ọtí kú ọ̀dọ́mọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìran kan ni yóò náà ó dìnnà mélòó báyìí jàmá ẹni pé ti ń pọ̀ àwọn ará kan tí wọ́n ń bẹ súnà súnà náà làwọn pariwo náà àmọ́ tí wọ́n ní pé ẹ̀dàkùn ìsìláàmù lè tó báyìí gbogbo tó ní kálukú bá lè mọ̀ sí ẹjú mọ́ sí kíní ẹjú mọ́ sí ariwo kí làwọn náà ń pàjọ mọ́ súnà súnà àwọn kan náà bí àwọn náà pariwo súnà yìí tí wọ́n àwọn wá mú débi pé táwọn bá ti sọ kíní kan báyìí ó wà bí ọ́ ìtawí ọgbà àbọ̀ ọgbà wọ́n bá ti ní a mọ̀gbà tẹ̀wí bẹ́ẹ̀ sì ti ní a sí náà ní kíní èmi ló sì sí wọn ni tọ ọ̀kaàbọ̀ súnà lọ sí i tọ́ gbàtà wí yìí ọba ti ní à ń jẹ́ wíhun èmi ò gbà á ọ̀sí súnà má ọtí ti kínú ọtí ti bí dá ẹ dákun kí ni ń jẹ́ súnà. tẹ́lifà bá ti mọ tí ń jẹ́ súnà yóò fi wá lọ́kàn balẹ̀ kú òmí gbogbo àwọn ẹjọ́ wẹ́wẹ́ táwọn èèyàn ń rò káàkiri o gbogbo orun tá yìí yóò fi wá lọ́kàn balẹ̀ ṣe àmà wa sọ̀rọ̀ náà ní àsọyé àríṣìkí ni ká gbọ́rọ̀ kó yé èèyàn àríṣìkí ni àríṣìkí méjèèjì yìí ọlọ́dà kò ṣe fún wa ń dòkó yìí gbogbo ẹni tí ó bá bá wa sọ̀rọ̀ yà ilé ní ọlọ́mọ wa sọ wa pèsè àsọyé fún gbogbo àwa náà tá a bá gbọ́ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé Al-Qur'an al ọ̀rọ̀ fẹ́ẹ́nu ọlọ́dà kò má fi sàdánwò fún wa o gbogbo tá a bá sọ bíi olùwàmọ́ṣà àṣ kí ni jẹ́ súnà gbólóhùn súnà gbólóhùn èdè lárúbáwá ni kìí ṣe gbólóhùn yorùbá bí lárúbáwá bá ní kíní kan súnà ìtumọ̀ rẹ̀ ní àtàríkà ìtumọ̀ rẹ̀ ní àtàríkà ìtumọ̀ rẹ̀ ní pé ojú ọ̀nà táàntọ̀ ojú kí la pè jàmá ojú ọ̀nà táàntọ̀ ó là ń pè ní sunna tọ́ lárúbáwá nù ìjọ àwọn kan bá wáyé táwọn la ọ̀nà kan lẹ̀ ìlànà kan lẹ̀ ìṣe kan lẹ̀ táwọn kan náà bá ti wá láàmọ̀ tẹ̀lé lánàá àti ìṣe ohun tí là ń ṣe jọmọ́ à ń tẹ̀lé súnà àwọn ènìyàn ìtumọ̀ rẹ̀ nù kí wá ní jẹ́ súnà nígbàgbọ́yé tó yí ìkoro látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn àlùfáà oríṣiríṣi nǹkan náà wà máa ń pè é àmọ́ gbogbo òkú òní bí ìpìlẹ̀ tá a mú wáyé. ìpìlẹ̀ tá a mú wá ni pé lánàá ẹni tí wọ́n jẹ́ súnà ni pé tariqatu nabiyyi Muhammadin sallallahu alayhi wa sallam ojú ọ̀nà tánàbí tọ́ tó fi lólé ayé rẹ̀ tó fi sin ọlọ́wọ́ ọba rẹ̀ tó lò pẹ̀lú ìyàwó tó lò pẹ̀lú ọmọ tó lò pẹ̀lú aládùúgbò tó lò pẹ̀lú ojúlùmọ̀ àwọn nǹkan yìí òun là ń pè ní sunna òun là ń pè ní kí ni jama sunna kó lè yé wa dáadáa àwọn àlùfáà ní hadith wọ́n ní dáńpẹ̀ ní súnà ma udifa ila nabiyyi sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw khalqiyatin aw wọ́n ní dáńpẹ̀ ní súnà ma òfìfà ìlànàbí yé sallallahu alayhi wa sallam a ní tá ń pè ní súnà ní tá a tàbí ti rẹ̀ sọ́dọ̀ annabi sallallahu alayhi wa sallam mi ń kọ́ ní bóyójọ́rọ̀ tá a máa ń sọ lẹ́nu báyìí annabi wá sọ ọ̀rọ̀ náà jáde kí lọ́rọ̀ náà ti dìjọ mọ́ súnà a ò fi ìlè àbánábì wá ṣe nǹkan náà níṣẹ́ kò sọ lọ́rọ̀ kí nìkan náà jọmọ́ súnnà àbí wọ́n ṣe nǹkan náà lójú ayé ànábì ànábì wá rí kò wá tàtàkò pé nǹkan náà dáa ìjọ abá tírù kẹ́bẹ̀ kí nìkan náà ti di jọmọ́ àbá ń sọ̀rọ̀ ọba ẹn báyìí ní tí ṣe pẹ̀lú ìyàwó báyìí ní tí ṣe pẹ̀lú ọmọ báyìí ní tí ṣe pẹ̀lú aládùúgbò báyìí ní tí ṣe pẹ̀lẹ́bí báyìí ní tí ṣe pẹ̀lú ará báyìí ní tí ṣe pẹ̀lẹ́rú báyìí ní tí ṣe pẹ̀lú ọmọlábí kí ni yóò náà jọmọ́ àbí ànábì wa èèyàn kan báyìí ni ó wá nírun ìwà máa ń rìn báyìí ó wá nírú ṣe báyìí ó wá nírú ìlànà báyìí níbi ìṣesí rẹ̀ báyìí ní tí máa ń jẹun báyìí ní tí máa ń rìn báyìí ní tí máa ń sùn báyìí ní tí máa ń wọṣọ gbogbo yìí náà kí ni ìwà tẹ̀lé àdẹ́gbà Muhammad sallallahu níbi gbogbo àwọn nǹkan tá à ń kà á lẹ̀ yìí òun súnnà títẹ̀lé ọ̀rọ̀ táà nábì bá sọ là ń pè ní ìtẹ̀lé súnnà títẹ̀lé táà nábì bá ṣe ó là ń pè ní ìtẹ̀lé súnnà títẹ̀lé tẹ́ṣe lójú ànábì tí ó takò là ń pè ní ìtẹ̀lé súnnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jàmáà pẹ̀lú tá gbọ́gbọ́n pè ní súnnà yìí ẹni bá gba ànẹ́bùwà Muhammad gbọ́ lójíṣẹ́ ẹni bá ṣe kí lápé tó gba ànẹ́bùwà Muhammad gbọ́ ní òjíṣẹ́ tó yẹ kó sàtakò súnà ẹ̀ dáhùn mọ́jọ̀mọ́ tó yẹ kó sọ pé òun èé ṣe súnà tó yẹ kó máa gbógun tí tọ́ bá ti ń pè ní súnà ìjọ yẹ kó fọwọ́ kékeré mú tọ́ bá ti ń pè ní súnà kí ló dé tí ò fi gbọ́rọ̀ síbẹ̀ ẹ̀dàkùn kí ló dé tí ò fi gbọdọ̀ takò oṣù náà tí ò fi gbọdọ̀ mọ́tẹ̀ kí ló dé lápẹ́ máa sọ sí torí pé ó ti gbá ànábì gbọ́ ẹnìkan bẹ tó bá lóhùn takò súnà kò yẹ kó bí wa nú tó bá lóhùn gbá súnà sọ́rí tó bá lóhùn gbá súnà òun jẹ́ gbọ́ súnà kò yẹ kó bí wa nú yẹ ká tẹ́gbẹ́ ni tí ó gbá ti èèyàn tẹ́ bá ti sọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó bá rẹ̀ sọ pé òun ìgbà bí ẹ̀ tẹ́gbẹ́ a ti mọ ìdí láti ní ìdá orí ìbàtàbábú gbàtọ̀lá làájọ bí kébèrè kan bá dé nìkín tàbá sọ̀rọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wá ní ẹ̀dàpọ̀ tèmílẹ̀ ẹ̀wò ìròsí tó kàn mí pẹ̀lú ànábì gan tẹ́ sọ ò tẹ́ pé táàbà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ ànábì lọ́wọ́ yẹpẹrẹ ilẹ̀kọ́ láti bẹ̀rẹ̀ o níbo láti bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ bóòlù ọ̀tí gbà nẹ́bì gbọ́ bóòlù ọ̀tí ọkọ̀ mọ́ ọlọ́run tó bá mọ́ ọlọ́run tẹ́bùrù àwọn ọmọ ló rán ànẹ́bì láti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀nu àmọ́ jọ́ bí jọ tí ó mọ̀ ṣe nílé mọ̀ tó gbọ́dọ̀ mọ́ kó wá lóminú oníjọ́ ta bá rẹni tó lóun gbà nẹ́bù àmọ̀ hàmọ̀ gbọ́ kódà tí tó fọ̀rọ̀ ànẹ́bì anábì ká máa wá sọ̀rọ̀ súnà fúru ẹni bẹ́ẹ̀ kó wá ní ọ̀hún èmi ò sí ọ̀rọ̀ ẹ dákun alámọ̀rí rẹ ti torí àbí ò torí kòdì àbú Muhammad gbárí tẹ́ra wọ̀n ìyàwó alẹ́ ìgbà ìgbà àwọn bá ni ó gbà mí Muhammad ó gbà mí gbàrà mi bó bá dàgbà ìrà ẹ̀dàkùn àbá àbúbá lè mọ̀ dárú wákàyí ìyá alága látù tó bá lè mọ̀ dárú wákàyí kí ni túnmọ̀ tí sọ fún wa ó ń júwe bó ti wà nẹ́gbà Muhammad bó ti wà mọ́ rí tọ̀ yẹ́ ń bá wá gbà nẹ́gbà Muhammad bá gbà yìí ẹ̀dàkùn ìjó yẹ abàdàlá agbóyé tó ń pè ní súnà rèé ó ní dáàmà kàfíìtì sọ́dọ̀ ta ní ànábì láti ṣe gbogbo àwọn ọ̀ràn táwa ń sọ̀rọ̀ ń pa wọn látàárọ̀ ní síbi tí wọ́n ti jábọ̀ ni ìrìn àkọ́kọ́ tó bá ti ta kókó ọ̀fẹ́ gbọ́n tí ń jẹ́ súnà á ní túmọ̀ rẹ̀ ní pé ọ̀fẹ́ gbọ́n tí ń jẹ́ ẹ̀ mọ́jọ̀mọ́ ọ̀fẹ́ gbọ́n tí ń jẹ́ ànábì àbá tí ń sọ̀rọ̀ orúgbọ́n bá ti ní irúgbọ́n orúgbọ́n tó dàbí gbẹ̀rùgbọ́n sáré irúgbọ́n ewúrẹ́ irúgbọ́n tá ló ní a máa ṣe ma bẹ́ ni ọkọ́kọ́ bú tó nírùngbọ̀n tálẹ́ ní oúnjẹ mọ́ annabi lọ ń pè ní onírùngbọ̀n ewúrẹ́ o àà ah, ṣòkòtò sóbésóbé kìríkà kìríkà ọba tí ń bó ní ṣòkòtò fi sóbésóbé ẹ̀dàkùtà lọ ń bú jẹ mọ́ annabi wa Muhammad sallallahu alaihi wasallam torí pé kí ṣòkòtò ṣe sóbésóbé lálábíjọ́ anábùwà Muhammad sallallahu alaihi wasallam o sọ lọ́rọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ní ìṣe anábùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn tún ṣe ọ́pọ́sìtì rẹ̀ lójú rẹ̀ pé wọ́n wọ́n mọ́kò tó lẹ́ anábì tún ṣàtakò rẹ̀ pé ẹ́ má ṣe bayi kẹ́rígẹ́ gbogbo ọ̀nà lànàbì fi júwèé gbogbo ọ̀nà kan ti ẹ̀dá kan òun níbi àkàwọ́ra dé ó yẹ á ṣe súnà àbí kò yẹ ká ṣe súnà ẹ̀dá ẹ̀dá òun mọ́jọ̀ máa ó yẹ á wa súnà mọ́ rí àbí kò yẹ ká wa súnà mọ́ rí ẹ wá jẹ́ ń béèrè ìbéèrè kan ọ̀dọ̀ tààlà fi súnà sí sí nìsí ọ̀dọ̀ tààlà fi tìtí ẹ wá já mú ànábì nìsí sallallahu alaihi wasallam afẹ́ sọ̀rọ̀ nípa ìsìláàmù báyìí afẹ́ sọ̀rọ̀ nípa kí ni ìjà lè rí ìsìláàmù yìí ṣe káṣì yọ ànábì ilẹ̀ mẹ́ ẹ̀dàpẹ̀ dáhùn jọmọ́ ọ̀hún ẹmọ́kàn fi ìtara sọ òyìn bèèrè ẹ̀rí níṣẹ́ ohun ẹ̀tútù sọ wípò pọ́síwú ìgbà àti ọlọ́mọdé ajá lọ́sàn yìí kò pọ́síwú káṣì ìsìláàmù láìrá ànábì kò sí anábí òjò yọ gómi islam kí ló dé kí ló dé tàbí lè ṣe islam láì rà nàbí nítorí kọ́lọ́wọ́ ọba ló fi islam yíran ànábì òun ló wá tó wá ṣe àlàyé rẹ̀ fún wa tẹ́gbẹ́ jọ abáwá ní islam ara ní islam yìí tàbí ṣe ń bolówó ti wá níbo ní ó ti ṣe kí ni jama níbo ní ó ti wá tó bá látọ̀dọ̀ ọlọ́run ní ó ti wá wà bèèrè pé ó gbé fún wọn direct tó bá ti ní ó gbé fún wọn direct true ta ló wá ṣe fẹ́ wọlé tọlọ́run tó bá ti láàdínábì náà ni àà àríkọ̀ ti tako tó ń sọnù a ti pé islam yóò ṣe ṣe láì ríta ní láì ráàdínábì ó báyìí islam yóò ṣe é ṣe láì ní kíni láì ránàbì tó bá jẹ́ pé islam ò ṣe é ṣe láì ránàbì túmọ̀ táà ń wí gangan tá a bá gbọ́yé ni pé islam yóò ṣe é ṣe láì ṣe súnà tọ́lá ti ní ìtumọ̀ súnà nísìnyí ó ní ìtẹ̀lé ọ̀rọ̀ ànábì àbí gbogbo dágbé fún náà túnmà lọ in tó bá ti yàtọ̀ sílé yìí kìí ṣe kí ni mọ́jọ̀mọ́ ìṣe súnà ijó yẹn bá ní mo fẹ́ kírun amárùn mi ò ní jọ tàbí mo fẹ́ kí tèmi kó sì máa bẹ láàrin èmi àti ọlọ́run nígbà àkọ́kọ́ sọ fún ni pé a jẹ́ pé kò ń ṣe ìsìláàmù lọ fẹ́ ṣe ó bá ti ní bẹ́ẹ̀ ni áfíríkù ẹni bẹ́ẹ̀ tàbí ẹ̀kọ́ ni ètò ti clear ọtí lọ́ọ̀ sí islam àwọn tó wá ní islam náà mo fẹ́ ṣe ọlọ́run náà mo fẹ́ ṣe fún àjọ àyọ́ àpẹẹrẹ wo láti mọ̀ pọ́lọ̀ wọn aràn wọ ó bá wọn sọ̀rọ̀ ọ lè rọ́lọ́wọ́ ọgbà ìdọ́dọ̀ rẹ̀ àti tú ànábì eléyìí bá ti gbọ̀dọ̀ gbọ́ yé mi ká máa lára wa lóògùn nípa Al-Kùránì àyà wa pọ̀ nínú àlùkùrù a ní ìṣúra pọ̀ táwọn ayánú ẹ̀ náà wá pọ̀ tí ó júwe pé a lè ṣe Islam àyàfi pẹ̀lú sunna jọba àwọn kan wà ní àlùkùrù a ní tó pọ̀ púpọ̀ náà mọ́mọ́rú àwọn yíò àwọn ayà bí àti àti àti ó pọ̀ àbí ó pọ̀ àbáwọ̀yà kan wá ń bẹ tó kọjá àti Allah wa àti Rasula ọlọ́run ọba làámọ́lẹ̀ pẹ̀lẹ́gẹ́dẹ́ bí àyà náà pé wa man yuti'i Rasula faqad Allah ẹ̀dàkùn wa Rasula Allah ẹbá ń kẹlẹ̀ ẹ̀kan sí fàkàdẹ̀ àtọ́ ẹjá tún kẹlẹ̀ ẹ̀kan sí tó bá kú ẹnu mọ́ pé áyà yìí nìkan náà láàmọ̀ kí ó tó láti fi mọ̀ pé Áfíríkà ṣe súnà torí túnmọ̀ áyà ní pé ọlọ́ni wà mà yóò tẹ̀ ẹ̀rọ̀sùn ṣàrtíyà májẹ̀mú ni ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ilé ti tẹ̀ lójíṣẹ́ náà tálọ́jíṣẹ́ náà ẹnikẹ́ni tó bá ilé ti tẹ̀lé òjíṣẹ́ náà olúwa ní faqad ata Allah ẹ má ti wàhálà mọ́ o irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé ní ọlọ́run ẹnikẹ́ni tó bá ilé tẹ̀lé òjíṣẹ́ náà dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé ìmì ọlọ́run jama gbogbo ẹni bá wá fẹ́ tẹ̀lé ọlọ́run ta ló yẹ kó mọ wá sí ìgbà náà àdáhùn mọ́ o kódà wọ́n páàkì mọ́tò kalẹ̀ nísìnyí àwọn agbé islander 2023. twenty three àwọn páàkì ẹ̀ síta àwọn ní àfáà mọ́tò ti bẹ́ńtà yìí àpọ̀ òtìtì ẹ̀láyé àtàlìkìyàmà àbáàtà fún wa fẹ́ gbé mọ́tò yìí lọlé ẹ̀dàkùn kí ló kù tí ó mọ̀ wá lọ́dọ̀ wa kó tó lè gbé mọ́tò káàkó ọlọ́run bá tàlẹ́ kùnà áká ìlú jẹ̀mọ́ kí lẹ pé kọ́kọ́rọ́ ìjẹ́ bí ò bá bó bá rí kọ́kọ́rọ́ yóò gbé mọ́tò àbí ò ní gbé bí ò bá rí kọ́kọ́rọ́ ńkọ́ yóò kàn máa wò náà ni pé á èmi náà bùn lódìdí mọ́tò gbogbo ẹni tí ó bá tẹ̀lé Allah subhanahu wa ta'ala ta ni ó mọ̀ wákàtí ànábì lọ bá ní ah mo fẹ́ sọ̀rọ̀ lọ́nà tí ó yọ ọlọ́wọ́ bá mi a àní lọ́wọ́ ọ̀nà wo fi ń sọ̀rọ̀ tó yọ ọlọ́wọ́ bá bá ilé ṣe bẹ́ẹ̀ wa man yuti'i ar-rasul faqad ata'a Allah àyà kejì méjì náà mo fẹ́ kínú àyà gbogbo alájọmọ àyà o ọlọ́wà ní kún in kuntum tuhibbuna Allaha kún ilé ànábì ké fún wọn sọ fún wọn bẹ́ẹ̀ ká ní ẹ̀yìn wọ̀nwọ̀n yìí tó bá ṣe pé nífẹ̀ẹ́ Allah in tó kàn tẹ́ ṣe ni pé ẹ̀ tẹ̀lé mi a ní Allah kí kò ní nìkan ọmọ sọ́kà ànábì ó wá wá sọ fún wọn wọ́n wá kẹ́lá dà ti ṣe ti wà bọ́lọ́ ti wùwà ọ wà ní gbogbo ọ̀nà pé tọ́lọ́ ti ní bí n bá fẹ́ nífẹ̀ẹ́ ń bẹ́ ṣó ìfẹ́ ọlọ́run ibi tí ibi ṣó rẹ̀ táyé ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run ó ní kí mọ̀ tẹ́lẹ̀ ta ní ànábì sọ́dí tí wọn náà ọ̀rọ̀ yíwá ṣe èèyàn kálukú lè jọ́jà ara rẹ̀ kò sí wàhálà èmi àti ẹ̀ lè jọ́jà ara wa ní ìsinmi àti fẹ́ràn ọlọ́run mọ́ tọ́ bá ti bẹ́ẹ̀ wọn ara rẹ̀ ọ̀rọ̀ ẹnu mi bóò tó ṣe dọ̀tà nẹ́bì tó tọ́lá ti lè jọ́ọ̀dì ẹnu ọ̀rọ̀ ẹnu ẹgbẹ́ á ọlọ́rọ̀ ẹnu ànẹ́bì dá ànẹ́bì sọ̀rọ̀ ìbànújẹ́ fún yàn wọn náà wá wo ra rẹ pé ọ̀rọ̀ ẹnu rẹ tí kìí bá àwọn èèyàn ló jẹ́ tọ́lá lè rí sọ pé á alhamdulillah gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbọ́ lẹ́nu mi máa ń tò máa wọn nú ni wọ́n bá ti wo ra rẹ pé á ọ̀rọ̀ burúkú ń bẹ ní ẹnu rẹ àmọ́ yọra rẹ pé á ọ̀ fẹ́ràn ọlọ́run ọba tó ọ̀tí ọkọ̀ fèèlì níbi kínú yọ̀rọ̀ ẹnu àwọn kéèké láàmú wọn a máa gbé lókè tí wọ́n wò fúnra rẹ̀ bọ́ọ̀ tí máa ń wọ sọ lọ wá sí nínú ìtàn ìwà àtọ̀wò bó là nẹ́bi tí máa ń wọ̀ tó tún fún wa lófin lórí bá ti wọ̀ àpò fún wa wá wo òfin tó fún wa níbi aṣọ wíwọ̀ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ni tó bá ti wò pé ah gbogbo ń tàn lẹ́bi rẹ́kọ́mẹ́ndì inú gbogbo ẹ̀ níbẹ̀ lára mi on the back mark ọba ti di pé wọ́n ní bá nàbì tí máa ń múra rèé ìmúra tèmi yóò jọ tànàbì kí ló tún ṣe jọ mọ́ ọtí fèlè ọtí wọ́n lọ má kára rẹ̀ kò nídi ọ̀ ń wà bá àti ọmọ ọmọ owó èyí ìgbìnì rẹ̀ ìwọ fún ara rẹ̀ mẹ́lọ ọmọ mọ́ kò nídi má dára rẹ̀ láàmú má ṣe kí lápé jọ mọ́ má dára rẹ̀ láàmú ọ̀rọ̀ kíkà tó nù ọkọ̀ ah, òmìnirú àwọn tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ tó jọ mọ́rọ̀ tó gbé sí ayé tó gbé sí ayé wá padà wá bọ́ síbi ìrun kíkí rẹ bóò ni ìrun rẹ ti jọ tànábì tó ìrun rẹ bóò ló ti jọ tànábì tó sọ̀pá nábì lẹ́yìn tó bá kírun ọ̀nà ìyàtán ìbí náà fi làṣeré sọ̀pọ̀lá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó bá tún dọwọ́ olóòrùn kí ní túnmọ́ ṣe yóò túnmọ̀ ẹ̀nà bílá pé yàlọ́wà Aisha radiyallahu ta'ala anha ó ká nábì mẹ́dínà fílà lórújọ kan táà nábì ń bẹ lórí ìdúró tí gbogbo ẹ̀ṣẹ̀ ti wú tán ayé lọ́ṣà ni èéṣe rí ànábì èwo ló dé ibọ́ náà bá ti borí gbogbo ẹ̀ṣẹ̀ jẹ́ ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú èyí tó bá tún ṣẹ̀ níta ọlọ́run borí gbogbo ẹ̀ṣẹ̀ ànábì ní afala akuna abadan shakura ṣé ìní jẹ́rú tí ó mọ̀ dúpẹ́ fọ́lọ́wọ́ dákun èmi àti ẹ̀yàwó tí èyí sàtífíkéètì fọ́lọ́ borí ẹ̀ṣẹ̀ wájú nìí àti ìdí tàbí kéèsì bá àtọ́bà àdìjọ́n náà wá wọn ara rẹ̀ wo ń bẹ̀rù pé níbi ìrún bá sọ táńdáàdì ìrún ànábì yìí ṣé bẹ́ẹ̀ ni jẹ́rì ìjọ ọmọ ń dìde lóru yẹn náà bílá bọ́ ọba máa ń dìde tíyàwó rẹ̀ tiẹ̀ ti sọ́jọ́ kan ní pé á ah, àbúrò ọlọ́run tó máa fún ìlágbára ráfílà yín pọ̀ gan o àbí tíyàwó tiẹ̀ máa ń sọ ní pé ẹ̀ mọ̀jọ́rún lọ ẹ̀jẹ̀ máa yan ráfílà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyọnu ah, ọlọ́run ti máa mọ tó bọ́ síbi àwẹ̀ gbígbà àtànábì sallallahu alayhi wa sallam àwẹ̀ gbígbà ànábì rọmọdọ́nù gbọ́gbọ́ dúró monday and thursday ó ni ó dúró wọ́n tún ní kí ló dé ànábì sọ di ọjọ́ monday yìí gbàwẹ̀ ọjọ́ tó gbé mi dìde ọjọ́ tó ọ̀nà mi iṣẹ́ ọjọ́ tó sọ àlùkò nìkalẹ̀ fún ọjọ́ tí wọ́n bí mi ọjọ́ tó ń kọ́ ọjọ́ tó kí gbogbo sí ọ̀sẹ̀ òun wọ́n bọ́ sí ìpẹ́lì ìṣẹ́jọ́ ànẹ́bù amọ́sọ̀láàṣọ́lám aláàbí ìyàtọ̀ táwọn mọ́ndé sọ́ọ̀sì láwì ànẹ́bì yóò mọ̀ gbàwẹ̀ láwọn táìmù ní táwọn yóò mọ̀ sọ pé ó dàgbé gbèsè ayé ànẹ́bì kò mọ̀jà àwẹ̀ lọ ànẹ́bì yóò wá tó wá lọ àwọn táìmù mí àwọn yóò mọ̀ sọ pé ó dàgbé ànẹ́bì gbàwẹ̀ kọjá àwọn àwẹ̀ kọ̀ọ̀kan ǹjẹ́ wọ ṣéyàwó rẹ tó súnmọ́ ọdún lè ṣe orú ilé ìgbà rẹ kí àtàbọ̀ àtàràmọ́ bá tọ́ bá ti rí bẹ́ẹ̀ mọ̀ pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni mọ̀ pé fattabi'uni rẹ̀ ó láàyẹ ọlọ́run jẹ́ pẹ́ fún wa bàbá ó yí dáadáa ó láàyẹ mọ̀ pé nǹkan ti ṣe ìtẹ̀lé ànábì rẹ̀ ìbádà là ń sọ wọn wọ́n bọ́ sí ní káàkiri bí òṣèré ní sàárà àti ṣe níbi kí lápẹjọ mọ́ níbi sàárà àti ṣe torí kálukú náà kàn mọ́ pariwo alùsùnà alùsùnà lòun ni wá bọ́ síbi sàárà sàárà àtànẹ́bùwà Muhammad sọmọ bó ti rí wọ́n ní sàárà ànẹ́bùwà Muhammad káàlẹ̀ láyé dẹ́kìrù ṣe án lè gọ́dẹ̀ níbi ànẹ́bì mọ́ ṣe sàárà àdé ànẹ́bì mọ́ ní nǹkan lọ́wọ́ lè ní kó wá tọ́jú ẹ̀ bá nẹ́bì ṣe ṣe sàárà tó yìí wa kana yadakhiru li ahlihi qutatana oúnjẹ odidi ọdún kan lànàbì mọ́ kó sílé fún ìyàwó àtọmọ́ gbogbo àwọn àdíjì tá mọ́ padà ń kàpẹ́ Aisha láwọn lóṣù méjì àwọn òdáná àwọn òru sí ìgbò ni ìgbó tán ni iṣẹ́ ànábì ni pé yóò wà oúnjẹ odidi ọdún kan táwọn ìyàwó àtọmọ́ mọ̀ jẹ àmọ́ lẹ́yìn yíhun káwá ní kìnnìkan wá jẹ ní extra ní wọ́n ń bẹ lápò ànábì kọ́ nìyẹn kí ni yóò ṣe sàrà àní ah, tí rọmọdọ́nù bá tún wá sí wàkánà ajúwàdà máa yẹ kóónù mi náà rí ilẹ̀ mọ́rítàlá ànábì tí wọ́n máa ń tọ́ ọrẹ débi pé ọrẹ ànábì kan máa ń fẹ́ ju atẹ́gùn tí fẹ́ ti gbogbo wa lọ ẹ̀dẹ́gùn bá tẹ́gùn bá ń fẹ́ mo ní òní dé wọ́n ní rọmọdọ́nù bí sádákà ànábì tí máa ń pọ̀ rí dákùnrin ọmọ ìyá mi wọ́n náà jọ́jà ara rẹ̀ yá sí lẹ́ni tílẹ̀ ti mọ́ ìyí ìjọ ní ṣe sàárà tó dá olèlé ní aago méjìlájẹ́ ìlú ni ó yá àná ń kọ́ àná ìbánanà ní òkè ó yá láti monday ṣe bí ń kọ́ sàárà mélòó lọ sí èlò lọ bí ṣe ẹ̀wẹ̀ lọ́sẹ̀ kan lẹ́ ń sọ ó dá oṣù kan ṣe ní ń kọ́ èlò ní sàárà ara ń ti bẹ lábẹ́ kúl in kuntum tuhibbuna Allaha fattabi'uni téèyàn bá lóun fẹ́ jẹ́ ahlu sunna gbogbo bí tó ṣe é dèrè ní bàbára rẹ̀ bá ti máa torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha àmọ́ tó wáyé fẹ́nu mọ́ tí wọ́n fi ń jẹ́ ahlu sunna jẹ́ òtúbọ̀ ní ògbọ̀n lọ tó bá ní ògbọ̀n àà sunna nínú ògbọ̀n àbí sunna kọ́ ẹnu máa tí ojú ṣòkòtò sókè lọ ẹ̀sùn náà náà nìyí náà àgbọ́ abáwọ̀ níbi ìkan tó kù láwọn ni musta'an annabuwa muhammad sallallahu alaihi wasallam àárọ̀ gbé wáyé ó láàrín mọ́ ṣe mẹ̀yà tẹwárí tàbá fẹ́ mú tó kì ní dáadáa tá ń kalẹ̀ wọ́n fẹ́ wọn ara rẹ̀ ẹyọ kan ó ṣe kí ni jọmọ́ ló kàn wá nínú gbogbo tá ń kalẹ̀ lára ànábì ìkan bẹ kò fi bẹ́ẹ̀ kàn ọ́ àmọ́ tó bá lè dé náà dúkú oríire tó rọ́gbà ládá ó ní pé sunnatul ibadat àti sunnatul adat ẹ máa pé jọmọ́ sunnatul ibadat àti kí ni àwọn kìíní kan bẹ ànábì fi ń sin lọ́ọ̀ ni súnà ni o àmọ́ fi wọ́n ṣe kí ni jọmọ́ ń fi wọ́n sin lọ́ọ̀ gbogbo ẹni tóun náà bá mójútó rú ẹ̀ pé á èmi náà fẹ́ mójútó lánàá sísin lọ́hùn mi gẹ́gẹ́ bá nẹ́gbàá Muhammad ti mójútó irú ẹni bẹ́ẹ̀ kú oríire àbí òkú oríire àwọn abisán bẹ́ẹ̀ ká mójútó jù wá nù èyí ò ló kàwá jù gbogbo tá ànábì bá ti fi ń sin lọ́hùn àkídà ànábì fi ń sin lọ́hùn ni wọ́n jẹ́ kí kí n yàtọ̀ gbogbo kí ó dá ànábì máa ń ké fún wa níbi ọ̀rọ̀ tàwọn ọlọ́wọ́n bá nìkan là ànábì já mọ́ àbójá mẹ́rin omi ìdókégún wa ni la ilaha illa Allah abẹ́jà mẹ́lòmí wa ni kul a'udhu bi rabbil falaq kọ́lọ̀ lóní ká ma wá sọ pẹ̀lú rẹ̀ kul a'udhu bi rabbin gbogbo kí ó tó kégún wa nú tó bí ọ̀rọ̀ yọ́kàn báyìí níbi tàwíìdù ti ọ̀dọ̀ nítorígun bí ọ̀dọ̀ nítorígun bí ọ̀dọ̀ nítorígun bí ọ̀dọ̀ tó wá rí tí ń bẹ láàrin ilé yìí tó wá ń kán tó tó agbá ní ọmọ jù ó kán tó tó mọ́ karambà ní ó bá ní ẹ òsì mímọ̀ kán drip kí ń kán tó tó tó ní èso drip kí ń kán tó tó tó náà lè kí ń ká ah, ah, ah, bàbá àfà ẹ má máa ọmọ kò dáa ẹ ní drip ti jọ èyí tẹ gbé láàrin olé ìwásọ̀ rẹ ọlọ́run nìkan náà lọ́mọ bá nẹ́bì jí ọmọ ọlọ́run gbogbo àwọn ilé ìlàwọ̀ súnmọ́kùn lè ìbàdà àwọn ilé ìwà dandan pẹ́dandan pẹ́dandan

ọsùn pé bí ọ ń lọ ìdúgbàtà lọ ń lọ ojú ogun sí lọ ń lọ mẹ́ wọ́n lè mọ ìyìnbọn wọ́n sì lè mọ sáyẹ̀ ládàá ìgbà ọ̀sì gbàgbé sílẹ̀ ọtí gbàgbé òkí jẹ́ ó sì gbàgbé ayẹta ìwọ náà mọ̀ ọmọ ń padà mọ́ ìpadà tó bá padà wá dé wá mú ìdọ̀gba ọkàn ń pè lájú ní nǹkan ìgbọ́kànlé rẹ̀ nù ìwọ́dọ́ fún ọ ní òkà kan wọ́n ní òkà ìtajà lẹ́yìn tó wọ́n bá wọn bá ní òní kan gbára lé ìjọ wá gbàgbé òkà sínú ilé ìwẹ̀ rẹ̀ gbàtọ̀ wẹ̀ tán ọwá ti dé ẹ̀dọ́nà ọjà àà ah, ìran tí mò kádá ní ọ̀padà bọ́ ní padà ọ̀pá àlọ́ mú pé à ah, orí tí ń bá ilé lọ́jà láì mú òka ó ṣe ti ká mọ́ kọjá mọ́ta nínú Muhammad sọ̀wọ́ àwọn agbègbè ń dá anábì fi sin lọ́hùn báyìí níbi tàkídà báyìí àti ọkàn báyìí dandan ni kí ní òní ilé yìí àwọn dá anábùwà Muhammad sọ̀lá àtàlá ń fi kírun dandan ni àyàfàwọn èyí tó bá mọ̀ mọ̀ ṣẹ̀dẹ̀ fún wa kó lè mọ̀ ṣẹ̀dẹ̀ lọ́gbẹ́ torí pé tó ké fún wa ní pé sọlú kàmàrà ẹ̀yìnkọ̀mọ́ wọn ni ó sọlú ẹ máa kí ń àmọ́jẹ́ bá kí bí mi ti kí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kí ẹ̀yin náà máa ní ọbẹ̀ lọ hajj ọbẹ̀ lọ umra ànábì ní khudhu anni mọ́nà àṣẹ́gbà

èyí tá a wá ní kò fi bẹ́ẹ̀ kàn wá púpọ̀ oníṣúnnátò làádá àwọn tó ṣe sáà nẹ́bí kàn ṣe àádàdà ni ó kàn ṣe níṣe tọmọnìyàn pásánálì gbà míì èmi mú wà pásánà ó máa ń ṣe míì níṣe pé ọlá inú ìran tó ti jáde tí omi ká ní kéèké ìran yẹn ló ti jáde ni kò ní ṣe kínú kò ní ṣe kò dẹ̀rẹ́ kọ́ bẹ́ẹ̀ jẹ̀ fún akóòdì ká fi mọ́ ṣe náà so irú yíò kò kàn ní tipátipá ní túláàsì àmọ́ ẹni bá tún ṣe bẹ́ẹ̀ náà ní ti bá ń fi ìfẹ́ hàn sáà nàbí irú ẹni bẹ́ẹ̀ tún kú oríire ọlọ́mọṣàjá sí irú oríire ẹni bá tún ṣe yìí náà lápòjú rẹ̀ nífẹ̀ẹ́ ìṣẹ́jú ànábọ̀ àmọ̀hámà ṣe pé àdàtàn pásánálì ànábì wọ́n ṣe bẹ́ẹ̀ ìmúra ànábì ní pé tá ànábì bá wọ tọ́tán yóò ti túbọ̀ sí mi ìmọ̀ túbọ̀ sí mi tí gbáàyà nábì tí máa ń ṣe kínú tí máa ń sílẹ̀ ìgbáàyà rẹ̀ ìmọ̀ ṣe kínú ìmọ̀ ń sílẹ̀ ìmúra nábì rò sallallahu alaihi wasallam anábì ṣe yí wọn àádàtà ni just personal thing tó kàn feel like kó múra bẹ́ẹ̀ èyí wọn kọ́ èyí wòye tẹ́jú wọn wá pé á ah, láti èyí lọ́pọ̀ ìbá ìnábì tí ó ti mọ́ múra nù èmi náà èyí fi bọ́sì àtọ̀ ní máa fi ti mọ̀ tú bọ́sì ní àyálẹ̀ rí kọ́wá ní ah, ìmọ́lá ìnábì náà máa ń sábà tú bọ́sì ní àyálẹ̀ á ní yóò ànábì kan tẹ́ ní ṣe kíni àdàdà kò rán wa ní yìí kò sí rẹ́kọ́mẹ́ndì ẹ̀ fún wa pọ̀ kìyà àwọn nǹkan yẹn júwe pé tọ́lọ́ ipò òun náà àbára bí ìwà onígíní olàdẹ́bì náà níjọ́ kan àwọn àkàgbé nǹkan kan dé bá dẹ́wà Muhammad sallallahu alaihi wasallam àwọn àpìtì rẹ̀ bí agílé tí gbàgbé agílé tí kìíní ń dàbí aláǹgbá báyìí wọ́n pèpè àwọn rúùtẹ̀ láta wọ́n bá gbé síwájú ànábì ká ànábì ò máa jẹ́ nígbà ànábì ní ah, ànábì ò bá kò láìjẹ́ ànábì ò wá jẹ́ nígbà tí òjẹ́ bá ti bèèrè lọ́wọ́ ànábì nù ilé ànábì tí àbí àrọ́mù ní àrọ́mù kọ́ o àmọ́tẹ́rí kìíní jẹ gbé wáyé nínú ọ̀ràn ti wà àwọ̀ ẹ̀ṣẹ́ ni àwọ̀ ìjẹ́ nínú ọ̀ràn wà àwọ̀ àìjẹ́ kìí ṣe pé àrọ́mù ni àwọ̀ làwọ̀ jẹ́ ànábì ò sọ dẹ́sìn mọ́ wa lọ́wọ́ pé ẹ gbọ́dọ̀ máa jẹ́rú ẹran tó bá níbẹ̀ ní a bá ara àwọn ẹran tí bá ń jẹ́ ẹ gbọ́dọ̀ takò wọ́n ó wá ara àwọn ẹran tí kóra aláǹgbá fúnra rẹ̀ ó mọ iṣẹ́ àwọn parọ́ fúnra wa lẹ́yìn báyà yìí pé èèyàn máa ń di wárápá máa ń mú yẹn à ń parọ́ rẹ̀ fúnra wa ni marhaba alaikum salam à ń parọ́ yóò fúnra wa ni. tó gbọ́rú yóò ṣe ti máa àwọn yóò làwọn súnnàtù làádà àwọn súnnàtù làádà ìmí ìbẹ̀rẹ̀ jẹ́ pé àṣà lárúbáwá tí wọ́n yá àṣà lárúbáwá yìí rẹ méjì wá nínú àwọn àṣà lárúbáwá àwọn àṣà kan bẹ ìsìláàmù bá lárúbáwá lórí ẹ̀ ìsìláàmù sì ní pátá yìí kò burú kò takò kankan ìsìláàmù sì fi lárúbáwá lẹ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí àṣà wọn kò sọ kankan pa so bí gbá nábì wá jọ mọ lárúbáwá ànábì wá ń ṣe kí ní òní gẹ́gẹ́ bí àṣà ìjẹ́ ọmọ lárúbáwá kò wá jẹ́ sí fún wa nísìnyí ìran lárúbáwá ìró náà mọ́ ń ró wọ́n a máa náà o àmọ́ wá túnmọ́ ṣe kí ni lọ́kùnrin wọ́n a máa róró èyí òun ìzáàrù táà mọ́ bá lọ àbíbi ìzáàrù ọlọ́run ṣe ní nàìjíríà ìṣàwà náà ní ìrántọ́ ah. mọ́ rúrú lọ́kùnrin abáàlì ìrànwó ìran ibo ìrọ̀bò ibo náà kan ibo ìsìn ìrọ̀bò ní àwọn òrùbò tọ́ ìṣẹ́lẹ̀ ibo lè mẹ́gbẹ́ ogun ọ̀sìn aláwọn ará òrùbò kí ni wọ́n ṣe jàmá ìran tànàbì ti wá ó fa pé tànàbì ló bá múra kí ni máa wọ́ jàmá islam ìjọ yìí wá di pé mi àti náà táwa náà bá wá fẹ́ ṣe islam káàbà múra ká má wọ ṣòkòtò mọ́ ká má wọ gíní ìjà alánàbí ìṣe ìran bí tó ti wà ní mi súná nílẹ̀ àádà ni kò pa láṣẹ rẹ̀ pé ẹ̀yin mùsùlùmí irú tí ẹ máa wọ̀ ní so ìran bí wá kí làwọn ọmọ wọ̀ kẹfẹ́ àwọn àdájọ́ tó bá gbé lórí ìzáàrù ó làwá náà ma wá gbé lórí kẹ́mbẹ́ àti ṣòkòtò wa láàbá mọ́ wọ́ àwọn àṣàlù àmọ́ ìjẹta bá wá rẹ́ni tó wá ní áńgbà níbi tí mọ́ ṣe ní náà mọ́ ṣe mo fẹ́ mọ́ ṣe sáwà tako ẹni bẹ́ẹ̀ wọ́n là ní tako pẹ̀lú májẹ̀mú kan tí ò bá ti di dá láàmú bóyá nù ọ̀nà tí wọn náà àbí nù tó wà àwọn èèyàn máa ń sábà ṣe irú nǹkan bẹ́ẹ̀ àbúrò náà ti padà sí pé nǹkan náà ti padà tó ti ń di nǹkan táwọn yẹn ti ń gbà lágbàáyé kẹyọ kan táwọn afáàfẹ́ mọ̀ ní ṣe àmọ́jọ̀mọ́ súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam in ti ń jẹ́ bẹ́ẹ̀ ní ká gbà fàfà nábì àyàyà níbi tó bá sọ níbi tó bá jẹ́ àwọn súnà táwa ṣàkejì sọ́dọ̀ ànábì tá a lè tó kàn wá láwọn ètò ìsìn lọ́wọ́ yìí inú táwa gbọdọ̀ yanjú bí ọ̀rọ̀ súnà tó ń bẹ lábẹ́ àgbọ̀yé pọ̀pọ̀ owó súnà ó ní pé ṣé dandan wá ní súnà ni àbí kì í ṣe dandan. ṣé a mọ̀ pé àwọn èèyàn kan bẹ nínú táwọn ọmọ wa ń ṣe ọlọ́mọdé àbójú àkókò ojúkò bẹ́ẹ̀ nìkan kan wa tẹ bá sọ kíni ọgbẹ́ inú súnà náà bí kí ara rẹ̀ bí súnà ni kìí ṣe fárúdù súnà ni kìí ṣe fárúdù ìtumọ̀ rẹ̀ ni pé súnà ni kìí ṣe ọ̀ranyàn àwọn agbé ń tán pè ní súnà sí gbogbo tá ànábì bá ti ti kínú tó bá ti sọ ilé ìtàn àti sọ ọ̀rọ̀ ni ni torí pé èyí tó jọ mọ́ nǹkan tá ń sọ yìí ìbẹ̀nù tíra ó jọ ni àmọ́ kìí ṣe táwọn sọ ní tíra ń sọ àwọn alfa onífẹ́k àwọn nǹkan jọsìn àwọn fẹ́ pín fún wa pé èwo ni tá a bá ṣe làájẹ́jẹ́ tó ṣe pé tá a bá ṣe àníṣe kínú àníṣẹ́jẹ́ ewé ní ìṣẹ̀rí àfẹ́ ká ṣe é tó fi ràn kankan mọ́ra lórí ẹ̀ pé ẹni tí ò bá ṣe ó gbẹ̀ṣẹ̀ yóò jìyà o ewé ní ìṣẹ̀rí àgbélẹ̀ pé áà ó fẹ́ ká ṣe o àmọ́ tá a bá ṣe é àgbàládá àmọ́ bá ṣe àníjìyà ó wá mú káwọn àpòkọ̀ ha àtàwọn mùsùlùmí yóò àwọn apín ìdájọ́ sọ́nà márùn-ún ìdájọ́ wọ́n kú sọ́nà mélòó ọ̀nà márùn-ún

káwárí ìgbà tán pé wájìbù ní wájìbù àwọn atún fún àwọn orúkọ kan gbé lẹ́gbẹ̀ẹ́ inú ọkọ̀ tó fi gbé wájìbù lẹ́gbẹ̀ẹ́ ó ní lázim kí mo pé jọmọ́ lázim nínú ọkọ̀ tó tó wá fi gbé wájìbù tó jọ́nà yẹn lẹ́gbẹ̀ẹ́ ó ní fardun kí mo pé jọmọ́ fardun nínú ọkọ̀ tó fi so lẹ́gbẹ̀ẹ́ nù jẹ́ ọkọ̀ tó fi wá so lẹ́gbẹ̀ẹ́ yìí ọkọ̀ yẹn ó làwọn ẹlòmíì wá gbé ìgbà wọn wá gbé àwọn aṣọ di nǹkan sọ di ẹgbẹ́ òní ṣe nǹkan mẹ́sì ó kọ́ àwọn mú fásitù àti wájì ìjẹ́ kankan náà wá ní méjèèjì níbi àwọn onímọ̀ tí wá pín láàrin ara wọn àwọn ẹ̀ka àwọn àdàbíyà àwọn ní àwọn òlè gbà àwọn ní ọ̀ràn èèyàn ní méjèèjì o àmọ́ ọ̀ràn èèyàn táwọn bá ti bá nínú àlùkùrù á ní òun làwọn ò mọ̀ pè ní fárúdù ó ìmọ̀ bí ọ̀rọ̀ mi o ọ̀rẹ́ èèyàn táwọn bá ti wá bá nínú ọ̀rọ̀ ànẹ́bí òun làwọn ò mọ̀ pè ní wájìbù àsọ̀rọ̀ mi yé báyìí àwọn ànàbíyà wọ́n lọ́rọ̀ èèyàn táwọn bá bá méjèèjì náà láti lè pè ní fárúdù méjèèjì náà láti lè pè ní lázim tẹ́rí tí ma ń wí ìtí ma ń wí nù ibi ìyàtọ̀ fárúdù alùkùránì láti ma mú fárúdù ibi ó ti wá ní ọ̀dọ̀ àwọn tánú ọ̀dọ̀ àwọn àtànàfíyà àtàwọn àfáà tó kù àwọn ní gbogbo tí èyí bá ti sọ̀rọ̀ ìyẹnu tẹ̀yà nǹkan mi ò bá jẹ́ pé ní àlùkùránì ló wà kò bá jẹ́ pé nínú ọ̀rọ̀ ànábì ló wà àwọn ní a lè máa pè ní mustahabu a lè máa pè ní mandu ẹbá ń pè án látún lè fún lókọ̀ mí kátún máa pè ní súnnà tí mo pè jọ mọ́ ibi à ń pè súnnà ní kí èso ọ̀nà èèyàn ibi ó ti wà nù àwọn òní tí ẹnu súnnà ní tó bá wá látọ̀rọ̀ pé àmì ní tó jẹ́ wájìbù kò fọ́ ìwà alábọ̀bà mẹ́bí hàn sọ yóò wọ́n gbà pé nu súnà bá ní táwọn pè ní súnà yìí àwọn iṣẹ́ tí ò bá ti jọ́nà yẹn àwọn kàn fi fún olóko àwọn tó ní àwọn lè pè bẹ́ẹ̀ àwọn lè pè wájìbù àwọn lè pè fárúdù àwọn lè pè láàájú àwọn lè pè ní hásùmù

tí èso ọ̀nà yàn ẹlẹ́bà àpòpò àti mọ́ pìdé tí mú kan wá tí mú wá inú alùkùránì wá àkíyìmù sọ́lá ìmẹ́bẹ̀ àbí ìmẹ́mẹ́ ìkọ́mọ́dù sọ́lá wájíbà ní àbí èdè wájíbà wájíbà ní ọ̀rọ̀ yẹn ní káṣínú ayúẹ̀gọ́ abánú alùkùránì àwọn abásún náà nánú alùkùránì atúwálù áyà the longest verse nínú alùkùránì ó ní áyà tó dé يا أيها الذين آمنوا إذا تداينتم بدين فاكتبوا ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo inú ọdẹ bá ti jọ yára inú tẹ́ jẹra ń gbèsè ẹ má kàkọ́lẹ̀ rẹ̀ kódà tẹ́ bá kọ́ ẹlẹ́ni méjì gbọ́dọ̀ wá ń bẹ̀ káwọn ẹlẹ́ni méjì ẹkó sojú wọn ẹtún lọ wẹ́nìkan tó bá mọ̀ nǹkan kọ dáadáa ẹwà ẹ tí ó bá yín kàkọ́lẹ̀ rẹ̀ ẹni oní ni kó kọ́ tẹ́lẹ́ni méjì kò tẹ̀sí báyìí ipe wọ alágbájá àtọmọ alágbájá ẹjọ yára yín ní owó ìdájọ́ bá a bá fẹ́ yára wa lówó ká ní kí lọ́yà ó máa kọ́ àbẹ́ni tí ó bá bá wa kọ́ bá wa kọ́ ká ní kẹ́lẹ́rìí méjì bí bísínẹ́sì ó máa wà ń bẹ́ ìdájọ́ yìí súnà ní kéèṣe wájú inú wọn lájú wá rí súnà nísìn ló kọ táwọn fòkọ̀ á wù pé súnà sójú alùkùránì wájú mẹ́mẹ́ náà alùkùránì súnà mẹ́mẹ́ sójú àdìsànẹ́gbà Muhammad náà wájú mẹ́mẹ́ inú àdìsànẹ́gbà Muhammad súnà náà mẹ́mẹ́ káka fátíhà ká tó kírun inú bọ́lá tí bá jama inú hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam ìdá bá ní súnnà yíó díwájú àbí òdíwájú àbá nírú yíò láàmù ápè ní súnnà tún wàjíbà kí lágbéjọba wàjíbà ọ̀nà yẹn ni ọlọ́kùnbọ́sà fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so àgbọ́yé súnnà ó kọjá ń tá ní kèé sọ́rọ̀ yẹn àwọn tán mú ẹ̀ta ń pè ló kọ àwọn bẹ́ẹ̀ fi yan nàná àwọn ìdájọ́ ni márùn sí àwọn ìdájọ́ ọ̀ranyàn àti tí èso ọ̀ranyàn wọ́n ti gbé kẹta jáde haram haram náà wọ́pọ̀ náà ló kọ mí náà haram mahzur ọ̀gbọ̀dọ̀ dédìí ẹ̀ rárá tọ́ bá ti dédìí ẹ̀ ní ti ọ̀tẹ̀

jẹ́ haram ẹni bá ṣe àfẹ́kọ́ ṣe àmẹ́ni bá ṣe ó ti bẹ̀ṣẹ̀ ó sì lẹ́tọ̀ọ́ tí kó jẹ ìyà makuru àfẹ́ká ṣe àmẹ́ni bá ṣe kò ní lẹ́tọ̀ọ́ sí ìyà awájẹ́ pé wájib fardu lazim opposite in tó tẹ́rẹ́ gbígbẹ̀ lóhun o ni haram mahdur àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yíra ìjọ wọn awada ti te sunna mandu mustahab injo ma se dede ti ojo won nigba keji die o ni kini jama ha magru aywa o wa ku daju ele ka run to daju awon mi gan ni iwe ti e se dajo ala ma pe yi won na lo ko ti e awon pe yi won ni muba e ba n pe jama e ba n pe le kan e ba n won ni yun ni ye pe sharia o so nkan kan láàmúrán wà láàláyán ṣẹ̀rí ò pàṣẹ ẹ̀ṣẹ́ débi tábọ̀ wá wá pé ṣé ni abi sunna ṣẹ̀rí ò sọ pé ẹgbọ́ṣẹ́ débi tá sọ makuruhu ni àbí haram àwọn anírun tó bá ti rí báyìí mùbá ẹni bá ṣe mọ́rìtì ládá ẹni tí ó gbélẹ̀ náà kó ló mọ́rìtì ládá ẹni ó bá gbélẹ̀ kó mọ́ kílẹ̀mù pe mo ni òun gbádùn ẹni ó bá ìṣe náà ká má sọ pé òun náà bí má ní òṣó nǹkan ṣẹ̀dá òṣó nǹkan kan pa ẹ̀ ìyẹn ni mo bá aago mo wọ̀ sọ́wọ́ yìí kí ṣẹ̀dá àtọ́ pa ẹ̀ sójá mọ́ wago wago sólọ́rọ̀ wago sólára mù ní material àwọ́wọ́ ìtàrí èmi wọ gini àwọn alfáà wọ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ni wájìbù nínú mẹ́tẹ̀ẹ̀ta <laughs> nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ni wájìbù jama òjì ni nínú mẹ́tẹ̀ẹ̀ta èwo ni haram nínú mẹ́tẹ̀ẹ̀ta ni nínú kí ayẹ́ pé àwọn tó wọlé yóò nígbà ládá sí ìdí gbogbo yìí lọ èmi náà tí mo ti wọ̀nyí lò nígbà ládá ìdáwọn náà mo bá so àwọn ọ̀rọ̀ márààrún yìí àwọn fíkì wá gbé ilẹ̀ ká lè mọ̀ dájọ́ nǹkan kọ̀ọ̀kan tá a mọ̀ ṣe ni kìí ṣe pé wọ́n gbé ilẹ̀ lórí ọ̀rọ̀ tá ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wá sọ ọ̀hán generally lórí àwọn ẹ̀sìn tó bá wá tó wá ní Al-Kùránì ní àbúwá nínú súnà tàbílẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àgbóyé súnà rèé tó ká yọ àgbóyé ká gbọ́ pé kí nìkan ní súnà tẹ́ sọ̀rọ̀ yẹn ẹjá lọ yọ wa bákan náà súnà táwa ń wí ẹni bá in kuntum tuhibbuna Allaha

láàrin àwọn mùsùlùmí olùwàníwá tẹbí súnà ìrí islam náà rí súnà ẹjẹ́ ní alìslam wà súnà wà súnà ìyà islam tí wọ́n lójẹ́ tí wọ́n sọ pé àásùn pé à tálógún pé à níwá annabuwa Muhammad sallallahu alaihi wasallam ìtóbi àfáàwà alìrìbáàbì ibnu sáàríyà òun ló narí ìtìṣẹ̀lẹ̀ tó ní وجلت منها القلوب وضربت منها العيون كأنها موعظة مودع ọlọ́run mẹ́bí jíwá sí ọjọ́ ìbí wà sí yìí ọkà wọn wọ́n ń gbọ́n ọkà wọn ń gbọ́n ọgbọ́kà tí ń gbọ́n bẹ́ẹ̀ lójú ń dámi bẹ́ẹ̀ lójú ń dámi àbáwọn tuntun kó ń bà wọ́n gbọ́wà sí ó ní àwọn wá fura pé ka anna ha maw'izatu muwaddi' wà kí tá à ń gbọ́ yìí ẹni bá ń dágbére fáyé ni mo ń sọ̀rọ̀ báyìí sílẹ̀ nípa ànábì dágbére fún wa ó wá dágbére kò dágbére ẹja ìwọ ìṣúná fa áwòsì náà yà ìṣúná wa. àyè bá a mọ̀ bóyá ń dágbére ní àmà dàpọ̀ fa sọ́ọ̀lẹ̀ fún wa irẹ́ òṣìṣẹ́ ọlọ́run ànábì náà wulẹ̀ sí méjì méjì wa tẹ̀rẹ̀ wá sí òṣèkùn bí tẹ́kọ̀ ọlá nípa àtúnlẹ̀ fún yẹn tẹ̀rọ ọlọ́wọ́ bá ní kọ̀kọ̀ ní gbangba ẹ̀tọ́ lọ́wọ́ bá fi ṣòro ilé yín lórí ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu kódà kò bá jẹ́ rúlá tó látàn ọlọ́wọ́ bá fi ṣọ̀gárí yín lórí ẹ gbọ́dọ̀ wọn gbọ́rọ̀ sẹ́gun náà lẹ́nu ẹ máa ti báyìí ẹ máa anábì wa ni ẹ wá gbọ́ ohun bí àwọn lọ rèé tó bí káwọn kan padà máa pé ra wọn ní àlùsọ anábì ni yóò rí apá ẹnu tí ó pọ̀ láàrin àwọn mùsùlùmí yàpá ẹnu arábìnrin wa ní ìlàfáàní ìfihàn kẹ́ríkà lọ́kọ̀ ní màtà yàrọ ìlàfáàní kò bá dáa abẹ́kùn wáti kẹfì rọ́kù àà nǹkan náà rọ́gbà mọ́ ìyàpá ẹnu tí ó fi wá jẹ́ gíní yóò pọ̀ ilé dé yóò sọ̀kẹ́ níbi àkídá ọ̀rọ̀ wa òsọ̀kan mọ́ kó lẹ́ mọ́jẹ̀ ìsàn yìí ìjẹ́ jẹ́rọ̀ pé níbi ìlú kí ọ̀rọ̀ òsọ̀kan mọ́ ìyẹ̀wò kíkí ìkọ́nà àwọn alfáà wa fàtàlátò ṣe Sa'id Hamza abúlúbàbà hamidahullah wọ́n lọ rí báwọn kan dìbéètì ní ọ̀nà kọ̀fẹ́ èdè lọ́dún kan tẹ́mọ dọ́jà èyí ò nínú wákàtí máa ra àrùn irun tó kù tó jọ́ra yàn oníṣọ̀látò àṣírí àkílẹ̀ lábùsí ìbá àdábìtì nígbàtà yàrá ìlà kó bèbè àti ilẹ̀rù ìjẹ́ ìmọ̀ kó tún mẹ́rin wa ìjẹ́ ìmọ̀ kó mẹ́rin wa ẹ̀yin gan mẹ́rin ló mú wa tẹ́lẹ̀rí rẹ̀ hábìlò alásọ̀lá wá ní ọ̀sọ̀lá sí òwúsọ́ ọ̀rọ̀ wá ní ẹmọ́ ìtò ògbòrò kíkí o àmọ́ èyí tó wá ìfọ́tánsì tó ní kí ni ìrùn àárín ìrùn àárín kí wá ní àṣírí tó bá ní àṣírí tó wá ìfọ́tánsì ìkan náà wà alfáà wa Madina ibrahim ibn saleh al-muhaimin habibu allah wa ra'a nínú àwọn alfa àtọ́jú wa kọ́ wa nàìjíríà yìí ni wọ́n láti kí wọ́n ju wọn kọ́ wa ní àkídà ìmọ̀lẹ́ àti ìwàlúwà ní dáwọ́lá tó ìmọ̀ ní máàlì láti pẹ̀lú ìtàkì ṣe é lọ́rọ̀ fún àwọn ènìyàn òbí ìgbà mo wá rí fídíò wọn kan lórí twitter láàárọ̀ ìgbà mo káṣíbà àtàkà tó bẹ̀rẹ̀ halkọ́ máa ń láàzọ́rọ́ kọ́bílà fàjẹ̀ lọ́wọ́ òru mo rí fídíò wọn. a ní la ilaha illallah a pàdé ọkùnrin kan a ní ẹwí lé yóò ààrà ṣèyítọ́nù fi jisman al-ain àti tàbí kan rí tó gbé àwọ̀ ọmọ ènìyàn wọ̀ a bàbá wọn ti mọ̀ ń travel bá rọ́kùnrin kan tó ta ń gba inú ọ̀rọ̀ tiẹ̀ ni pé ó lọ́mọlẹ́yà ànábì làwọn o tó náà fà ànábì fraud oníṣò gbogbo tó wá jọ márùn-ún òṣèlú kàwọn pẹ̀lú rẹ̀ nínú ọ̀gá àkídà tí wọ́n nínú ọ̀gá àtolórí àkídà tí wọ́n ni pé sùkú tó lè ìbàdà gbogbo tó ń pè ní ìjọsìn bọ́lọ́ àwọn òníbi mọ́ láàtọ́lá oníbẹ̀ láàzàká kò sí àkámọ́ kò sí ájì mọ́ kò tá à ń lọ ọgbọ́ra mọ́ kò tá à ń gbáyọ̀ rọ̀wọ̀ lọ́nù mọ́ láti gbà bá tá a bá rí wẹ́ fẹ́ bóyá lẹ́nu innahu man ya'ish minkum fasayara khilafan katira anábì ní yàpá ẹnu wọ́ láàrin àwọn mùsùlùmí tọ́ níyà ọ̀pá inú yìí bá wá dé kí làá wà á ṣe àmọ̀dúgbẹ́kọ́ náà yùsáàkìsì dáa wà yẹ́ sí fún dáwà yóò sọ àrùn tí yóò bá yín jà fi tẹ́rù àrùn tí ó bá yín jà rí ogun ó lẹ́wàá lò sí ànábì òkú arẹ́kọmẹ́ndì ogun alábìjá mọ̀ pé oníbirúkú yóò tẹ̀lẹ̀ ẹnu ayé o àrùn yóò ti jà kí lẹ́nu awúra yí sọ́ndẹ̀ فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها

kí làwọn sàábé ṣe kí lànàbí ṣe kí làwọn sàábé ṣe àwọn làámọ̀ wá pè láwọn ahàlò sunna ìdí tí gbogbo wa ò ṣe lè jẹ́ bẹ́ẹ̀ nù tó láwọn bá nábi ní bàálẹ́kùnbì súnà sí kò láwọn tó kù nínú ìyapa inú kò sọ pé jẹ́bẹ̀ ní wọn kí ni wọ́n mọ̀ jẹ́ mùsùlùmí torí pé wọ́n yapa ní ṣùgbọ́n ìgbẹ̀yìn ó là láàrin wọn fa'alaykum ìsúnnàtì bí wọn bá kíyà tó anábìnì sarakati yahud ó sọ mí náà ó láwọn yahudi pé ilá wáhìlín wasabi'ina firqa sọpọ̀ 71 wasarakati nasara ó láwọn christian náà pé ilá 15 wasabi'ina firqa sọpọ̀ 72 anábìwá ni wasateftariku hadhihi al-umma al'umma ti yìí náà ló pé ó 73 seventy three yẹn kúlù á fi nà gbogbo àwọn náà gbogbo wọn. ìlà wàhálà àtẹ̀yọ̀ kan àwọn tàbí àyà ìṣèbèrè ìmọ̀ni ṣe ya Rasulullah àwọn awolẹ́yọ̀ kan níbi ìwáyà kan anábìnrin iyal jama'a anábìnrin làwọn jama'a àwọn àwọn jama'a anábíwá túnkò ní pé iya ma ana alayhi al-yawma wa ashabi o láwọn tán bá lè dúó lórí kí lè ní anábí ṣe nírú ọjọ́ ìní kí sí làwọn sàábé mi náà ṣe nírú ọjọ́ ìní anábí láwọn tí ó lánàá olówá fa káwọn àfá àpadà wá fún wọn ló kọ àlìfíríkọ́tù nàíjíyà iye ò ní pé àlìfíríkọ́tù nàíjíyà tó mí nà lèfírọ́kì sàláàfí wàtàbẹ̀ẹ́ pé àwọn tí ó là nínú àwọn ọjọ́ 73 táwọn ọmọlẹ́yìn ànábì tí wọ́n ṣe ni tí wọ́n pè sí ní àwọn ìyẹn fi padà láfí máa ń pè wọ́n ló kọ àlìfíríkọ́tù ànájíyà so iya ma ana alayhi li yawma wa ashabi kò yàtọ̀ sí gbolo fa alaykum bi sunnati wa sunnati al khulafa ar-rashidin inta wa ka se pera wa ni ahlu sunnanu eh atwa wal jamaa kun eh hadith yun ni ìgbà wọ́n bi Ànábì pé àwọn wo ni wọ́n kí alowo ko wọ́n iya al so wa mu ahlu sunna láti bi hadith al-irbad níbi bá aléìkún bí sunnati àwọn amúwà jama'a tán fi kún láti bí híyà jama'a láwọn wọ́n ṣe ń jẹ́ áàlù sunnati wà jama'a jama'a ìgbà nẹ́bì pín wà ní 73 tó wá yọ àwọn kan lẹ̀ báwọn ni ó láà tàwà padà fún wọn lókọ àlùfẹ́rẹ́kọ́tú àmì àwọn 72 tó kù tẹ́lẹ̀ àwọn yíò ló kù dáa àwọn yíò ni tọ́lá àwọn náà bá ti wá kílé mú pé àwọn náà ṣe súnà ẹ̀tẹ̀lé súnà ànábì ànábì èṣe bá yẹ̀yìn ṣe ànábì ìṣe bá yẹ̀yìn ṣe ànábì bá ìgbóná mọ́ sí ẹ̀yìn gbé kalẹ̀ ó lẹ́yìn tó gbógun ti lànà ànábì wa Muhammad yìí tẹ́lẹ̀ gbà pé ìdí nínú àlé iná mi jàlá bíbì iná tọ́ bí wọn jálí bàbá rẹ̀ jálí bíbù dìlì bá tọ́ dìlì bá rẹ̀ náà èyí ṣe bá ìdọ́rọ̀ ìyàwó ti ara wọn mọ̀ rẹ̀ tẹ́lẹ̀ pé wàhálà ti dí so wọ́n bá àwọn yìí ń lé ọmọ fa pé òun mọ́ pẹ̀rẹ̀ ìlànà kárí gbogbo wa láàbà jẹ́ àádù súnnà ní kò wùlẹ̀ ní kárí jọ sọ fún ẹgbẹ́ bà lè kún bí súnnà tí tó lábẹ́ bíbẹ̀ pé dásìkò táwọn èèyàn bá pín yẹn gbogbo èèyàn kọ́ ní ó so interest mọ́ tí kí ló wà náàbì ṣe wọ́n ti yapa ọ̀rẹ́bì tó kálukú ò fẹ́ mọ́ ṣe inú bẹ́ ṣe sáwọn tó bá bẹ́ sórí rẹ̀ yẹn àmẹ́gbà fúwẹ̀ súnnà bá tí wá sàmì òníkan ẹni bá gba tẹni wọn náà gba tẹ ẹni tí ò gba tẹni wọn ní gba tẹni náà ẹlòmíì sì ń bẹ ọgbà fọ́ọ̀mù lóòótọ́ ti gbá àfà kan kalẹ̀ bí alẹ́ lárúbáwá làfà náwà sí Nàìjíríà bí àfà àti ẹ̀sọ́ àbá àtẹ́tọ́ gbé kalẹ̀ bóyá Mẹ́kà ló wà àbá àtẹ́tọ́ gbé kalẹ̀ bóyá rúyà àbá àtẹ́tọ́ gbé kalẹ̀ bóyá Mẹ́dínà àbá àtẹ́ ń bá ti wá ilé takọ àbá náà bí ẹni tapà náàbí wa Muhammad ọ yàtọ̀ sáwọn tó ń gba fọ́ọ̀mù ọ bá àpínká àti sálábí ẹyibí ni wọ́n náà wọ́n náà ń ṣẹgbẹ́ nù tó bá mà ọlọ́kùn làwà kò níbi ìwé lẹ́yìn jọmọ́ àgbọ́yé tán pè ní súnà rèé àgbọ́yé tó ti súnà yìí tó sì bí ìjẹ́ ahàlù súnà yìí tó sì tún bí ìjẹ́ ahàlù súnà tí wal jamaa alìfíríkọ́tù nẹ́jíyà tá ń pè wọ́n onánu so jẹ́wárí àti alìfíríkọ́tù nẹ́jíyà àti ahàlù súnà tí wal jamaa ìran kan náà ní ṣe gíní jamaa ìjẹrìjì mọ́jọ iná àti kúnnú àwọn alifirikọ́tù nàìjíríà ọlọ́nkà wá kúnnú àwọn alifirikọ́tù nàìjíríà jọ̀mọ́ tẹ́wárí kò wá sí bí nǹkan bá ti wá dáa tó àìmọye nínú àwọn àlùfáà ni wọ́n sọ̀rọ̀ ibi òjò ojú sọ àtàwọn nínú àwọn àlùfáà sani máa mi nà ámàlì sàlẹ̀ wọ́n ní sí lórí òkan òní àyàfi káṣí sáà ní òní fẹ́ẹ́ àti àyàfi káàkiri dání ó sì fẹ́ dáwọ́lé báwọn tá a bá ń ṣe lọ́wọ́ ọ̀nà méjì ni wọ́n máa ń gbọ́rọ̀ wọn gbà okùn méjì àti ní ó ti wá là lọ́wọ́ sí dání báyìí ìmà ìlàlùkòló wà ìmà ìlàtàkùsì inú káàkiri dání ó sì wọ́n lọ bí kan ṣe àṣejù níbi nǹkan náà àbí káàkiri dání ó sì wọ́n lọ bí kan mọ̀ ṣe nǹkan náà tó ó ti yẹ kan ṣe ṣẹwàá àárín àṣejù yìí àti àṣe ètò yìí àwa ní nǹkan ń pè ní alwasat òun láàrin méjì Olúwa wa ní wa kadhalika ja'alnakum ummatan wasata àárín méjì ló wá yẹ kí mùsùlùmí dúó níbi ọ̀rọ̀ súnnà súnnà táwọn wí ìjẹ́ alùsúnà ìjẹ́ alùfẹ́rẹ́kọ́tù nàíjíríà àwọn àkan ti ń bẹ nísìnyí àwọn alùkùnà àbíkílàgbọ́ àwọn aláṣẹ́jù àwọn àkan náà ń bẹ àwọn alùjùfà sílápẹ̀ wọ́n àwọn aláṣẹ ètò aláṣẹ́jù àtàlájí ni àwọn méjèèjì náà ń bẹ lóde o àwọn méjèèjì náà ń bẹ ní kíní ló kọ súnà ló kọ̀ jẹ́ ahàlù súnà àwọn kan súnà súnà náà láwọn fẹ́ ṣe àwọn agbẹ́jẹ́ bí pé ọ̀nà táwọn wá ń gbà ṣe tàwọn àtọ̀nà táwọn gbà fi mú tàwọn gbogbo ẹlòmíì náà tí ó bá ṣe súnà yìí ó gbọdọ̀ ṣe kó fi jọ tàwọn ẹ dákun àá fi ìtẹ̀lé ànábì jọ dìyàn kan gbogbo ẹni tó bá ti wá lè gbà láti ṣe báwọn ti ń ṣe wọ́n wà ní àhán ìwọ gangan ní àmìṣẹ́nà ẹni bá ní àdánakọ́ ní kí n ṣe bí wọ́n ti ń ṣe ní ṣe àfẹ́ súnà náà bí tàbá rí bàjẹ́ ká kọ́ bàjẹ́ àbí súnà àbí súnà kọ́ àwọn ọ̀sán pé táwọn bá fẹ́ kọ́ bàjẹ́ tàwọn nísìnyí àwọn wá rẹ́ni tí ń ṣe bàjẹ́ kan bóyá ṣe bídá alákojú rẹ̀ àwọn abẹ́kọ̀ọ́ ọ̀nà táwọn ó pè pàdé pé ẹ̀yìn tàbí olódì ẹ̀rẹ́ pé ní burúkú lẹ́ẹ̀ṣe gbogbo yìí ẹ̀dẹ̀ sí òfò ní ẹ̀sì àgbákò a ní ẹjá ọdún olódì ẹ̀lẹ́ ní jáwọ́ ẹ̀yìn ọmọ náà wọ́n yóò lò sí alágbàkò ẹ̀yìn ọmọ òfò ẹ̀kẹ́ àjá sórí rí Eh, ẹ̀yin ọmọ ìyá wa ọmọ ìyá kankan náà jọ ni wa ẹ̀ eh, níbi kọ̀ wá sí àwa náà níbi ní sí àmọ́ tẹ́lá nẹ́bùwà Muhammad sọ̀lá àtàlà oníkàmọ́ sí mòlúdì o ní tẹ́yìn ó sọ ni pé ó máa dá àtẹ́bá lè táà bá dẹ̀ ṣèmọ̀ lórí ìmọ̀ mò ń jáde òfin yín pé pẹ̀lú ògùn ọlọ́run àjọ pàdé náà gba àlìjẹ́nà abẹ́ẹ̀fẹ́ wà àlìjẹ́nà ni àwọn náà fẹ́ wà àlìjẹ́nà àjọ wà àlìjẹ́nà àti wà ní à tẹ́lẹ̀ bá mọ̀ gan ó da ní yóò sojú ọ̀nà mọ̀ yí kẹ́ẹ̀tì ẹ̀ fún mi létí bẹ́ẹ̀ náà fẹ́ wà àlìjẹ́nà gbogbo ilẹ̀ ẹ̀kọ́ kan ó yẹ mọ̀ gbà wọ́n ta sọ̀rẹ́ ìwọ náà five hundred rẹ̀ àwọn àti àwọ fún àwọn tó ń ṣe mọ̀lúdì pé kábàlì má ṣe mọ̀lúdì mọ́. in tí wọ́n ṣe yìí àwọn náà fi bàjẹ́ lọ́lẹ̀ ni àbí wọ́n takò bàjẹ́ ẹ̀dàpọ̀ ìṣọ̀rọ̀ ẹni àkọ́kọ́ kí lòun náà lóhun ṣe ẹni àkọ́kọ́ ohun àwọn aláṣẹ́jù yóò wà múrù wọn báyìí ní àbẹ́jẹ́ àgbéyàn yẹrẹ ijú ó pẹ̀lẹ̀ lánùsùn mẹ́kọ̀ bàjẹ́ ọdún wọn fáwọn mọ̀ nídìí náà bí lówó tí ẹkọ́ mọ́ fún wọn lówó ọdún aṣọ pé tí wọ́n fẹ́ wà lìjẹ́ náà tó bí jẹ́ àmọ́ wà lìjẹ́ náà ní àà ẹ̀dà sọ́wọ́ tó fún ọ tó fún ọ lọ́wọ́ tó ní káà ní máa ṣe mọ̀lúdì lọ ó fi ẹ̀ kámẹ́bà sí mọ́ wàhálà tá àwọn ń fèsì ní lọ́dọ̀ àwọn aláṣejù àtàwọn oníkíní àwọn ẹ̀kọ́ tó wá rọ́mọ̀ lódì yìí wọ́n máa wẹ̀ ní àkọ́kọ́ tán ṣe pèlé wọn gílé ìdẹ̀ wọ́n ṣe pèlé wọn nítorí pé ṣe mọ̀lúdì nítorí pé ṣe mọ̀lúdì àrí ẹni wọ́n máa ṣe pèlé wọn òkè bá jẹ́ àwọn àfáà kan sọ pé ká máa náà ìbá mòlúdì ó dàbí sí mẹ́sọ pé wọ́n lè gbẹ́lá dájú wọ́n bá ṣe mòlúdì ẹwọ́n bá wọ́n bá mòlúdì báyẹn kí wá ní ẹ̀yọ́ mọ̀lẹ́ ọlá ìgbòdè ṣe mòlúdì yìí àwọn afá kan ní àpárí lórí ẹ̀ ìdìgbọ̀n lóòótọ́ àwọn oníṣẹ́ ti wa o àmọ́ ẹni eléyìí tó ti fojú wípé àwọn aláṣẹ́jù nìkan lọ ń dù báwọn àwọn mòlúdì yìí náà ọ̀ọ̀kọ́ tiwọn ibi wàhálà wà nílé yìí agbósúnà nílẹ̀ yorùbá lè ní nísìnyí kó ti wá rí i àwọn tí wọ́n kọ́ bàjẹ́ àmọ́ tèpètèpè tèébútèébú ká má gbàlagbà ká wọlé ká mọ́mọdé ká wọlé ẹgbẹ́ bàbá wa ká pè ní mista la ilaha illallah ká mọ̀ kí ní kan mọ́ra wa wọ́n mà sí ara rẹ̀ díẹ̀ kó tú gbangba ká mọ̀ kọ́rọ́ rẹ̀ lórí pàfẹ́ kọ́ bàjẹ́ náà nípa ògbòrú eléyìí kò sí nínú kí ni jama sí nínú lànà kò sí nínú lànà ó jẹ́ kékeré wọn. tọ̀kọ́rọ́ tó ní káwọn aláṣejù kan bẹ́ẹ̀ kí wọ̀kan náà wá dúró òkèjẹ́ ìrẹ́ mọ́ta ṣe jù ní àwọn máa darú láti àlẹ́bí ogun táwọn eléyìí bá wá pẹ̀ láti èyí tí ó fi takò wọ́n pé àṣejù wọn ò dá in tó ń gẹ́gẹ́ owó àmọ́sọ pé kí ní gan kò sáburú mẹ́ inú kó fẹ́nu sọ àbí kó mú díẹ̀ díẹ̀ ó bá rán aláṣẹ jù nígbà ọ̀rọ̀ tẹ̀sùbà àbí àwọn tàjú ọ̀rọ̀ tẹ̀sùbà nìkù tó bá rẹ̀ sọ díẹ̀ tẹ̀sùbà tó pé inú tẹ̀mí àgan ó wà dáadáa rẹ̀ kí ní inú tẹ̀mí nǹkan ó wà dáadáa rẹ̀ wọ́n kàn ní kó mọ́ pọ̀ ní àwọn kìnnì kan gan àwọn náà báyè gbá tó kí wá lé kókó sí ẹ̀kan lé kókó kìnnì kan sọ bí ò lé kókó ṣe pé kí ní dọ́gbọ́n sọ ohun jọ̀mọ́ ẹni tó bá rọ tẹ̀sùbà kó mọ́ ó ní bá ní ebi òní jẹ́ ọmọ lò ebi ó dẹ̀lí lò àbọ̀ tí ń sọ ohun ọdún ní kí ọmọ lò wọ́n lè mọ́ mọ́ àdánwò ti bá wa tàbí o ee ó wá kẹni tí ó là náà níbi àdánwò ilé náà tàbí ni máa min amalin sọ́ọ́lẹ̀ illa wà lè ṣe ìbánu bí ọ̀sà kò sí tí ó lóore kan ṣe ìtọ́nù náà yóò fẹ́ dá sí ìmọ̀ kó tíyàn lọ bí àṣejù àbí ọlọ́dà kò mọ́ kàwá kó lójú aláṣejù mọ́ kàwá máa mọ̀ lójú aláṣejù ṣe wá níjọ tí ó wà níwọ̀ntúnwọ̀nsì lórí déédéé ọ̀sán ìgbà fún wa sẹ́yìn máa la àti kọ̀rọ̀ sólùkà Muhammad wà lánà sọ́jà Ibrahim ó gbọ́ àwọn àjọ mọ́ àfún akíkí wa lẹ́ẹ̀kan sí àwọn wa ìmá ọlọ́mọta bá aṣọ wọn lẹ́sọ̀ lórí àti gbogbo àwa náà ta tẹ́sí tó ọlọ́sọ wọn lẹ́sọ̀ lórí. abẹ́fẹ́ opportunity yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí àwọn tí máa máa ń fólò sábà jẹ́ online olúwa page the voice of truth tàbí máa ń lo ogun kẹta àmọ́ ṣe ọwọ́ máa nẹ́bí adámọ̀ ti bá ọ̀rọ̀ bí wọ́n hàtí ẹ̀ ní o bá àtàkì ẹ̀ ní o kejìlúkú dájú ayẹ́kọ̀ máa wá kí ni ẹ bá rí ẹ̀rí mọ̀ wípé ẹ bá bá fídíò kan bẹ́ẹ̀ ẹ̀kọ̀ bá ń bẹ̀ náà ni láti láwọn oníjàwọn èèyàn máa rí mọ́ Facebook sọ bẹ́ẹ̀ aláwọn rí strict ẹ̀ fún 90 days. àwọn á mọ̀ bóyá wọ́n facebook fún rẹ̀ ó misbehave lẹ́nu jọ mẹ́ta yìí ọ́ bọ̀tí ń tà ń gbọ́ ni pé láwọn kan lọ rìpọ́ọ̀tù ẹ̀ torí tí facebook sọ fún wa ni pé wọ́n rà dáa dáa ni pé a máa ń pass the false information lórí page ọ̀hún rà àwọn ekaròyìn àìsí polówó ọjà lẹ́yìn ká máa di alukọ àwọn alukọ wa dáa fẹ́ ṣe àti ká lọ wá àti báyìí tọ́ wọ́n sáàtì àtáàkì page òun lẹ́nu kan alternative ansọ́rù sunna islamic center ansọ́rù sunna islamic center bọ́lọ̀ ọ̀bá jẹ́ ká àtàkì yóò náà wọ́n bá ti àtàkì rẹ̀ wọ́n láti máa àtàkì wá bí a ti wá sí káàkiri wáyé torí kó tó ní bá àdórí facebook tẹ́lẹ̀ ìbá à ń ti wá sí tiwa náà ni ńgbà ayé dáyé facebook náà ni so wọ́n bá láwọn àtàkì rẹ̀ àwòdàmọ̀ sí tiwa lọ ọ̀nà tí ó bá fi dé ta ọlọ́wọ́ tó máa bisa abubuwa wani masa sa da kurana kuma subhanakallah walhamdik insha Allah ya illa an astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh جزاكم الله خير الجزاء